right. ìwọ yẹn jẹ́ gẹ́gẹ́ bíi àbúrò Fowóṣeré Àdìsá ó lé òṣì. Fọláwẹ̀. Fọláwẹ̀. Fọláwẹ̀. vou goi tiricar. I'm um, sorry to tell you this, but um, your dad, your mom, and your brother were buried yesterday. <laughs> What? without any investigation? See, this is Nigeria. Anything goes. it's quite different from the other part of the world. help me. Take me to the police station. Mom, Mama, I want to talk with my family Me. You do? O they mọ ibi tó No, but I know their full names. Darling, that's not gonna fly. You see, your family were killed in a rented apartment àwọn ọlọ́pàá ò lè trace family member yín kankan. I'm sure they won't come out. I'm sure. I'm sure they planned it. They planned to kill my entire family over my parents' property and money. Wow. That's really so sad. Um, see, they even made away with everything your father, your mother owned. They made away with everything. kò tiẹ̀ sí clue kankan kò sí traces kankan rárá. mo wish pé ọwọ́ àwọn ọlọ́pàá lè tẹ àwọn tó pa àwọn fámìlì ẹ. we can find them. ẹ wo mo mo mọ ìlú tí wọ́n ń gbé. fọláwẹ́. ọmọdé mọ oògùn ó ń pè lẹ́fọ̀ọ́. They might even find you before you find them. Do you know what they're capable of doing? They can kill you. <gasps> Really? Yes, darling. So, in my advice, eh, you can hide there for a long time. Oh. Hey. I'll take care of you. I will. I know. Sorry. Oh, please, wipe your tears. I'm gonna cry too. Mom, I'm hungry. Ah, baby, oúnjẹ ò ní pẹ́ jiná náà. sọ pé fẹ́ You know, I'm glad we decided to relocate back home. Yeah, um, but Dad, how come Uncle Wally didn't come pick us up at the airport? Oh, well, I told him to come in two days' time. You know, that way we would have had enough rest. Mm -hmm. And he will have to show us all the properties he's been supervising on our behalf. Well, that's true. You know, I'm glad I went on this journey with Wally. Mm. It's such an efficient. Mm, baby. No, no, no. This is huge. I mean, only a trusted ally such as Wally could have been able to pull through. I mean, all these projects, they are huge. Baby. come on, parọ́. Uncle Wally, ṣe èèyàn. <laughs> Oh, no. Oh, see, we're having a good conversation until you start with your Yoruba. Uh -uh. Young man, it is Yoruba. Yoruba. Uh-uh. That's what I said. I Who says you can't speak Yoruba? Hey, you don't start, please. Eminem. Huh? Gbogbo ìgbà mom? Call máa ń kọ́ Yorùbá ní orí YouTube and lower mom and dad you you ọmọ ọmọ fi mi yeah yẹ̀yẹ́. What's she talking about lọ́wọ́, now? Lower mom and dad. Eh? Ìwọ gangan ló mú like you're rapping. Ẹ fọwọ́ mi sílẹ̀. Ẹ fọwọ́ mi sílẹ̀. Ó jọ, èmi wá okay taking kí n padà lọ kí check <laughs> tó bá. I'll see you guys. ẹ eh, lọ́wọ́ mommy and daddy would you go assist me. Mm. thank you. hey please don't burn the kitchen okay. No. don't get oh, hey, hey, drop your phone. Mm. drop your phone. ASAP. <laughs> that's good for my phone. take your chance. So I hope you guys are enjoying your stay. Yeah, sure, Uncle Wally. See, the jello fries I was so tasty, I could almost bit my tongue. <laughs> like I know, right? Everything was perfect. I can't believe there's such histories and fun places in Nigeria. Oh, there are a lot of them in Nigeria. Now that you've relocated, you enjoy the country some more. <laughs> I hope so, because I've heard a lot of stories about Nigeria, you know? Yeah, I can. Hello? Oh, Tade, pick a low wow. yorùbá ní kó sọ àwọn ọmọ òṣì yẹn wà mí báyìí wọn kúkú gbọ́ kankan. mo ti gbọ́ ìbílẹ̀ tí ń bọ̀. mo ń gbé wọn lọ jẹ oúnjẹ tí wọ́n wáyé wá jẹ ni kébi má pa wọn lọ sọ́run. ẹ ṣe bí plan wa ṣì wà bó ṣe wà. bẹ́ẹ̀ ni o màá délé yàrá yàwọn in thirty minutes time. perfect kò sí wèrè èmi náà ti ẹ̀ wà ní eré àyẹ̀ náà very good ṣé ṣe bó kó àwọn ọ̀bọ tó yá lọ́wọ́ sniper yẹn dání. ó ti dá bẹ́ẹ̀ ah, a kọ́kọ́ pa àwọn ọmọ burúkú yẹn dànù náà ká tó lọ fìbọn fọ́ orí àwọn bàbá àti ìyá wọn. ó ti dá bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀ wá ṣáà nìkan lọ́nà dá ayé fún ni ṣé káwá jí àkú. má dá bọ́dà mi lóhùn má dá wọn lóhùn ó ní owó tó pọ̀ tó yẹn láti fi ṣerú magnitude of that project kò dẹ̀ lè ràn mí lọ́wọ́ kò lè ràn àbúrò ẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ mi mo dá àmọ̀ bàjẹ́ kọ́ ti ẹ ti ṣọ́ jù. àwọn yẹ kó pé èmi dúró tán sí yìí o. I hope you guys are enjoying your yogurt. Yeah, yeah, sure, Uncle Wally. See, I'm even gonna take some more when I get home, you know, because right now I'm full. Um... are you, Uncle? Y yes, Uncle. Y it's good, it's good. So wrong you? If only Joe had understood some Yoruba, we could have saved our family. At most, we could have saved both of us. <sighs> oh yeah, scatter the floor. Yeah, girl, shake it. Mm. Mm. Uh. Eh. Eh. girl, eh? Eh? Eh? eh. Ah. Rolling girl, whiny girl, rolling girl, whiny. Mama ni mama. Ẹyọ ọmọ ìtì yàtàrà yìí. Bí <laughs> a mama. Ọmọ feeling now. Sorry. Sorry. Elishogbo. <sighs> I understand. Sorry. I'm really, really so sorry, okay? Má bínú sí mi, Shogbo. <sighs> Okay? Mama T. Yes, darling. Uh, I want to go. Going? To where? Ibo lo Nigeria. Anywhere. Mo fẹ́ má jẹ́ kí fi tèmi pa yín lára. no ó ò lè fi tiẹ̀ pa mí lára ah not at all sí ẹ ìfọláwẹ ó mà lówó gan àti mo ní bàbá ńlá owó i'm gonna take care of you ó kàn máa dàbí ẹni wípé o kúrò ní ọlá kan o bọ́ sínú ọlá kejì ni trust me. <laughs> go. This auntie, they look dangerous. No, they're not dangerous. Ah, why are you looking at me like that? Auntie, you look dangerous. Huh? <laughs> of course not, darling. I'm not dangerous. See, none of my girls are dangerous too. Hmm? We are lovely people. Huh? Do you know what happened today? Hmm? Are we in contract $30 million. So that's what we were celebrating downstairs. Huh? $30 million $30 million. I'm rich. See, you won't lack anything with me. Auntie, you know, I want to, I want to go. Okay, Auntie Yemi, I want your yẹpẹrẹ ò ṣe mú and what do you think you're doing? What do you think you're doing? Answer me. ki on ló ṣe? I'm packing my stuffs. Your stuffs? She'll wait for you, rà I'm sorry. I since you bought them for me, I I thought I owned them. Oh, no, that's true. <laughs> They're all yours. Pack, pack, pack them. Okay, pack them all. They're all yours. <laughs> Good girl. Mm-hmm. you're leaving, right? Yes. Okay, uh, uh bye. But uh, hold on. Shorikoto Desale, I'm going to call the police. And you know what's going to happen? I'm going to arrest them. And you know what for? I'm going to tell them that you killed your dad, your mom, your brother. I'm go to my chef. Huh? One ray, same one àbí kan pa ẹ dànù simple. <sighs> and I'll also tell them that I caught you when you were trying to run away with all your clothes stained black. Okay, you can go. Oh, come on, come on. Come on, darling. Yeah, Malo, Malo, Malo. Malo, Go. No, what? Kenny, Malo. Oh, Lomo. You don't want to go. Do you want to stay? Do you want to stay with me? Do you want to stay with me? Good girl. Oh, sọ lẹ́nu ó you this bloody liar now look at it. I'm sorry. I'm I'm sorry. Keep your sorry to yourself. You've actually made my job a lot easier. Because I was going to tell you. Tó túmọ̀ sí wípé ibi tí a fẹ́ gbòbì sí, òbí ti lálẹ́ òun Do you know what, darling? Do you know what I do for a living? Read my lips. I steal for a living. Supergirls, kí ni ṣe wá? Please say it again. Olè! Yes, olè ni wá, ṣùgbọ́n a ò bọ́mọ jẹ́. We steal for a living. Hmm. French fries. I'm super duper pleased with you, darling. Hmm? who is French fries? French fries. What a beautiful name. What a gba orúkọ <laughs> You will steal for a living. So girls, a what coming? Baby. What's the most water? Baby, come on. You don't have a choice. Come on. Welcome, welcome. Oh, come here. You are now our baby girl, the beauty. Amo òkúta. ilé bàbá ọmọ yìí bọmọ lẹ́rù ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bá ọmọ lẹ́rù. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. akọ òkúta ẹ ṣeun bàbá àgbàlagbà onílé lágbède méjì ayé àti ọ̀run mo mà débi mo ṣe dé wọ́n ní bàbá ọmọ ní gbọmọ irun kẹrẹ ní gba Ọ̀rúnmìlà akọ òkúta mo mú new member mi wá ní òní french fries ló mo fẹ́ kí ẹ bá mi sọ di ọkùnrin. ọmọ fọláwẹ ọmọ fowóṣeré àdìsá ògọ àkọ́bí àtinúkẹ́ àyà fowóṣeré ó ti dòkúta lẹ́ni o òdì alágbára ó jẹ́ ní àìdígbò no one can kill you except tèmi lọ́mọ ìwọ ìkọ́ mama tí tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ ó yá ẹ̀ akọ fún mi. ṣì yẹ relax okay. ìbò ayé o. ẹ hmm. eh, mọ́wọ́ tẹ̀ wá. Ah. má jẹ́ kó jábọ̀ o. Lọ sókè. Higher. Wo sori bọ̀ tó appear tó tún disappear yẹn. Ṣé ibo ṣe kéré tó yẹ? Kò each time tó bá na ìbọn yẹn báyìí ẹni tó bá nà sí lẹ́sẹ̀kẹsẹ̀ máa kú ni. <laughs> ẹ ní àfikún tó bá ti nílò ìbọn ẹ the only thing tó máa ṣe ni pé kó náwó ẹ sókè kó wá pariwo ìbọn yẹn. Try. No, it's okay. Higher. Command it. Hey, boy, tó bá ti wá lò tán wà á tún nà sókè disappear. see good girl. bravo that's my smart girl. ah no no no ah, no no ah, no ah stop stop. friends are. No, no, no, man, man, man, not buying it. Hey! Stop, stop, stop. Stop, stop, stop, please, please. Stop, stop, please. Stop, stop, please. Please, please, please, please, please. Mati, Mati, Mati, Mati. Ṣé wàá rí i? tó bá ti lo ìbọn yìí tán wàá tún nà sókè ọ̀yà. Congratulations! Yes, o ti dobìnrin nìyẹn. Congrats my darling. Yes! Congratulations. Congrats. Congratulations. Congrats. <laughs> Congrats. <laughs> Is there anyone that has any reason for this couple not to join together as, as husband and wife. Omolola, Ayami, you are here to marry my son. You didn't marry today. Belumi, I never agreed. to tí ò mọ̀ wọ́n kọ́, ẹ fọwọ́ kánú. Lọ́jọ́ mẹ́fà lónìí, wàá bímọ. Tó bá dẹ̀ ti bímọ tán, àti wàá tọ́jú ẹ máa we need to act fast. tó o bá gbé kínní yẹn sẹ́ni tí you must not be tempted to get out of this bed. It was just a minor accident. Ọ̀rọ̀ kọ́lá ìsọ yẹ pé lẹ́ ń ṣe. tí ìwọ náà tún sọ pé mo ṣe mo rò kórí ẹ pé ni o, ìmọ̀ ah. kórí ẹ ti dàgbò ah. What are you doing to yourself? Ọ̀tá àmọ̀ tó ṣe. Ah, gba àwọn tó ti ṣẹ̀ You are a princess for crying out loud. ó ṣe bàbá. ẹ̀mí mímọ́ gbé mi débẹ̀ gbé mi tìràbàyè má jẹ́ ń ṣàlàyé bí mo ṣe jàlàyé ọjọ́ kan náà kọ́nà bí yèmí pẹ̀lú fàlàyé. Your friend is pregnant though. French fries welcome to your first assignment. Wá gbọ́, kò sí rádaràda, kò sóṣì, kò sí ìmẹ́lẹ̀ attitude. You have to be very smart and vigilant. Okay? Bank la fẹ́ bá lálejò lọ́la tó mi wípé a fẹ́ rob bank. Mo fẹ́ gba two hundred and fifty mílíọ̀nù náírà lọ́wọ́ wọn àwọn tó kù ẹ mo ti ṣàlàyé fún wọn and being that this is not going to be their first operation wọ́n ti mọ nǹkan tó máa ṣe but torí pé jẹ́ first yẹ ni mo ṣe mú ẹ wá síbí báyìí tí mo ń ṣàlàyé fún ẹ okay and lastly tó bá ní ìdìbò ayé o mọ bó ṣe lè pè é. Are we good to go? Yeah. Yeah. Can you do it? I can. Okay. So let me take you through the picture and the video. Kò sọ́mọ náà tó lè dá màmá tí àtàwọn ọmọ ẹ̀ dúró. Wọ́n ti bò nítàn. Ẹni tó bá tẹ́rì sí, orí ẹ̀ pa ni. Bank manager to Terisi like láìpẹ́ yìí gan-an kọ́. Tó bá ń dá dọ̀rùn. mama tí ti dòrìṣà ah. dádì kan ò lè ṣe kí ni. Ah, kò lè gbéná ojú ẹ hmm. tó bá dé gbéná ojú ẹ lásán máa paná yẹn mọ lójú náà máa tíná yẹn bọ ojú ẹ. Mm-hmm. Ah. well done girls you've done well french fries. mama. she bọ́ọ̀sì ọwọ́ ẹ̀ jẹ́ ká fojú wa lóúnjẹ. ẹrù. owó hey! Ah, ah. dollars. Hmm. Um. ẹ̀yin girls kí lẹ fẹ́ o. mama. ó yẹ ká juba for Baba. I be kí lẹ fẹ́ o. Ah. ó lọ ó lọ ó lọ <laughs> owó yìí pọ̀. ó pọ̀ ó pọ̀ mama. ọmọ tó bá tẹ̀ ní kó pọ̀ kán gbé báàgì ráìsì kan fún kán ní kó kà. ó máa ṣàkóso <laughs> ó yá ẹ múra òde fún wa. sílẹ̀kùn ọmọ onílé fẹ́ wọlé akọ òkúta sílẹ̀kùn ọmọ onílé fẹ́ wọlé akọ òkúta sílẹ̀kùn ọmọ onílé fẹ́ wọlé. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọ ọmọ lẹ́rù. ẹ káàbọ̀ ẹ kúrì. àrí yín bí. akọ òkúta a máa lọ sóde ni òdèdè ẹ̀dùn kódà akówó tabua wálé làwọn ní ká wá fẹ̀mí ìmoore hàn nítorí yorùbá bọ̀ wọ́n ní ọmọdé bá orí àná. a ṣe kí ni. a rí mi gbà. wá náà nìyí iná kò jó bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ máa náwó yín lọ. kẹsì fàájì jọba. ẹ ṣe wa kòkúta ẹ akòkúta ètùtù tó fi yín mà ti súnmọ́ ní nígbà wo la máa ṣe. má ṣe ìyọnu màá kàn sí ẹ lójú ràn gẹ́gẹ́ bí ìṣe mi. ẹ ṣeun ẹ ṣeun akọ òkúta bàbá àgbàlagbà ẹ ṣeun mo dúpẹ́ ẹ yọ ọmọ. ẹ káàbọ̀ ẹ mama. màmá tí hmm? ó ní ìbéèrè kan tí mo fe bi yín láti ọjọ́ yìí àmọ́ mo máa ń mi o mọ̀ bóyá mo lè bi yín lásìkò yìí. why not béèrè lọ́wọ́ mi hmm. nítorí wọ́n ní ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. ẹ ṣé mo fẹ́ mọ ìdí tó fi jẹ́ pé tí a bá ti lọ sí àgbàlá akọ òkúta mhm. tí a bá darí dé nígbà míì a máa ń darí sí living room ìgbà míì a máa ń darí sínú bedroom kírẹ́tà níbì kan ta lè máa darí sí. Hmm. <laughs> kẹ́dẹ̀ máa wò ìbéèrè yìí náà tí ó ti ń rú wùrùwùrù lọ́kàn mi tí mo ti fẹ́ béèrè látijọ́ ẹ pé ó yẹ ká níbì kan pàtó tá mo máa dé sí. Hmm. ọ̀rọ̀ yín yé mi ìbéèrè ọlọ́gbọ́n òun lè méjèèjì béèrè lọ́wọ́ mi àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí ọ̀nà kankan lọ́rùn ọ̀pẹ ibi tí èèyàn bá gbá gun ọ̀pẹ báyìí ló máa ṣe kíni ló máa ń gbà sọ kalẹ̀ hmm? hmm? hmm. ṣó ti yé ìyẹn wá já sí pé. ìyẹn já sí wípé ibikíbi tí a bá gbà lọ sọ́dọ̀ akọ òkúta ibẹ̀ gangan la gbọ́dọ̀ padà sí ẹ wá gbọ́ ọ ọjọ́kíjọ́ tá a bá padà síbẹ̀ ó túmọ̀ sí wípé ìkànnù wa ó ti jẹ èèwọ̀ wàhálà dé ni. <laughs> mama ti hmm? èèwọ̀ ṣé wọ̀ jẹ́ gẹ́gẹ́ bí ice cream tí ọmọ kékeré ń mu ni àbí táwọn àgbàlagbà gan. abo jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bà àti àmàlà tá a máa máa kó jẹ nígbà tí kò ṣe pé àwọn nǹkan tá à ń ṣe hmm. a kì í ṣọmọdé mama èèwọ̀ báwo. Dodi. tó súnmọ́ yìí pé kò sẹ́ni bọ́dì tó máa dalẹ̀ inú gbogbo. àmọ́ jẹ. Hmm. ó ẹ jẹ́ á aṣọ. mo ti gbàgbé àwọn lace akọrin mo ti gbàgbé ẹ̀ sílẹ̀. Okay, next. Oh, what's a family? Mommy. Um, I think it's Yeah, for now. Yeah, to me. Thank you. Announcement, everyone. everybody láǹfààní láti ra nǹkan fún wákàtí kan nǹkan ọ̀fẹ́ nítorí eh? pé Mama lánàá tó ń lọ ìwọ́n ti sanwó gbogbo ẹ̀. Ah. Ah, mọ́mí ẹ jẹ́ kí ra nǹkan sí. báyìí pátó ṣé kò ti pé owó. kúrò lọ́mọ fún mi jọ. ṣọ ṣọ balọ̀ndọ̀. tẹ̀lé mi kí ló ń ṣe ẹ́ tẹ̀lé mi mọ́mí ẹ jẹ́ ká lọ. ká lọ bo ká lọ bo. mọ́mí wọ́n ní ká wá jẹ sàrà ẹ lọ́jọ́ wọnú ṣé pé wọ́n ní ká mú wa ní àbíyọ̀. tèmíládé fájọ orí mi dé mi lórí o ṣọ́ọ̀mù yìí pé ìfà máa ń fani lápò ìyá ni ṣọ́ọ̀mù ṣorí nǹkan tá a wá ara wẹ̀rẹ̀ yìí kékeré yìí ó tẹ́ mi lọ́rùn ní ìtẹ́lọ́rùn nínú ayé ẹ ohunkóhun tó bá ní lọ́wọ́ jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn o ṣorí nǹkan tá a rà yìí ó tẹ́ mi lọ́rùn dáa lọ́lé. babe ma mú nǹkan tó pọ̀. jẹ́ kí n mú o. èmi máa dùn ó wàhálà inú mi dùn ṣé ẹ rí níbi tá a lọ lónìí ní mọ̀ tá a lọ tá a ti ń ṣe sọ́fìn lọ́wọ́ báwọn obìnrin kan ṣe wọlé wá nù náà bá ní pẹ́pẹ́sẹ́ o wọ́n ní kí gbogbo àwa tá a wà nínú mọ̀ ká bẹ̀rẹ̀ sí ní ra gbogbo kan tó bá wù wá fún odidi one hour. ìyẹn máa dà. bẹ́ẹ̀ ni. ṣé o mọ àwọn obìnrin yẹn rí ni. kódà mi ì pàdé wọn rí. dadi tẹ bá rí olórí àwọn wúmà yẹn arẹwà burúkú ni olówó ayé kan tẹ bá rí dadi sà ẹ máa láìkí wúmà yẹn gidi gan. àti ìyá àtọmọ àjìfà ìyẹn ni pé gbogbo ohun tẹ kó wá lélẹyìn ohun kan ọ̀fẹ́ lẹ kó wá sínú ilé ìlálẹ̀. màámi Ah, ah, kí ni nǹkan tẹ expect tẹ́lẹ̀ èmi á wá lọ rúbẹ mi ní kó. Ah, àǹtí mi àǹtí mi ọlọ́run kú máa máa ṣàánú yẹn ṣá máa fi tiyẹn máa fi kó bá wa bìkọ́ tẹ́ bá ti lè rí ọ̀fẹ́ bẹ́ẹ̀ igun yín máa ń le ni ṣé wọ́n fi ṣe yín ni ṣé wọ́n fi ṣe yín ni tó bá ti ẹ̀já fi ṣe ni bóyá kán mọ̀mọ́ ṣe máa yọ kó rẹ ẹ̀jẹ̀ yín náà kí ló dé ládùúgbò owó tán kó fún yín lọ sí supermarket lẹ́nu ẹ̀ tún rí ọ̀fẹ́ ẹ̀ dẹ̀ tún fowó yẹn sílẹ̀ ẹ̀ tún yẹ ń dunnú nínú ìyà kí ni kò sákòbá kankan nínú ẹ ṣe pọ́ǹsì wà nù kan tá a gbé wáyé. bí ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ báyìí nǹkan sínú yín máa ń dùn sí láyé yín. fàdéra fàdéra aláìní ìtẹ́lọ́rùn ni ọ àti pé olójú kòkòrò ni ọ bó rọ ọmọ kékeré wà á tọrọ owó lọ́wọ́ ẹ bó rọ àgbàlagbà wà á tọrọ owó lọ́wọ́ ẹ pẹ̀lú adúrú owó tó kó jáde nínú ilé yìí tí ó yẹ kó o tún lọ mọ wá nǹkan ọ̀fẹ́. but dáàdi mi ò rí nǹkan tó bá ní pé yẹn rí nǹkan ọ̀fà yẹn dẹ̀ grab copy ẹ̀ lọ́wọ́ kan wàhálà mọ́mí kò pẹ́ ní tí o tó yẹ kó lọ wà á rùn bẹ́ẹ̀ lásán ni màá ti yẹ ti yẹ. ọmọdé ń ṣe ọ. kí ló ṣe lè. kí ló ṣe ẹ. ṣé wàá lọ tọ́lẹ̀. kí ló ṣe ẹ. lọ yàgbẹ́ ẹ. Ah kí ló ṣe wọ náà. kí ló tún ṣe eléyìí náà. dùrọ̀ kí ló ṣe yẹn kí ni inú mi ni o ṣé wàá lọ tọ́lẹ́ẹ̀tì ẹ gbà mí o ṣàlùmọ́ onímọ̀ ọ̀hún kí ló ṣe ṣé wàá lọ tọ́lẹ́ẹ̀tì. mata yìí ló ó ṣe wọ náà kí ló kí ló dé.

Mm-hmm. Hmm. ètùtù oṣù yìí ti gbà abẹ́ẹ̀rí wọn àwọn alátẹnujẹ ẹ mọ̀ pé Ifá máa ń pani ni. àwọn ọmọ ibi tó máa sọ pé ká gbé tutù lọ bóyá báà ni restaurant àbí club kódà ó lè jẹ́ láàárín àwọn ọmọ olóṣó àbí wọ́n lè dédé sọ wípé ká dédé pa ayẹyẹ kan tí ò lórúkọ ká kàn táàgì ẹ̀ lórúkọ kan káṣọ ẹbí máa lọ ra kán máa tẹ́rì sí hmm. ìfà ló máa pa gbogbo yín kò sí èyí kan mama tí ń bẹ̀ẹ́ kówó tèmi kó ṣáà máa pọ̀ sí kẹ́mi tiyín kó máa bọ̀ lọ. <laughs> ẹ rò pé mo stupid àbí oh, ẹ ti rí ẹni tí ò mọ nǹkan tó fẹ́ fowó ṣe tèmi yẹ mi ẹ̀yin ṣáà máa kú kówó tèmi máa pọ̀ sí i. Mama T. Hmm. akokuta Ṣé o mo dúpẹ́? Ìwọ, olórí láyà, ah. kí ló fẹ́ bá mi ta? Akeem kọ́ lélẹ̀, ah. kí ló fáwọn mọ̀? <laughs> Ọjọ́ àsùn ló ń spẹ́ẹ̀lì. Ojú abo. Abo. O spell asu. o spẹ́ẹ̀lì àsùn torí five hundred k àwa méjèèjì yẹn èmi ni máa jẹ. ẹ ò tí mọ kankan ẹ ló pọ ẹ ṣáà dáhùn ẹ dáhùn. Ah. Ah. Ah. ọlẹ a ti rí wínà o a ti rí wínà o a ti rí wínà o ẹ má wọrí ẹ má wọrí a ti fẹ́ rí wínà o. ó yá ẹ dúró ẹ dúró ẹ dúró eh. ẹ dúró ẹ dúró mi ti parí o mi ti parí o ó ń bọ̀ o mi ti parí o. Ah. Ah, èmi tí mo ti tó jọ fún ẹ ah. mo ti gbélé kọbírí kádó. àti rí wí náà fọláwẹ oh, fọláwẹ ti nà pa. ọṣẹ. mo ní i'm more than a match for you wo eh. asparagus owó àwọn méjèèjì dà sínú àkáǹtì. máa dà dà dà dà. ó yá ó yá. o ti gbà fọ́ gẹ̀. <laughs> wo má wọrí tiẹ̀ ẹ́ èmi máa fún ẹ ní five hundred thousand. iye ah, ah. tún kọ́ iye tún kọ́. that's an additional. Ah, ah mama t kálẹ̀ lomi ló play bet yẹn tó win ẹ ní fún extra money. God, be calming down now. ó wá jowó ọmọ inú ẹ ni. àbá. rárá o. Mm mi ò jowú ẹ o hmm. àmọ́ ó ti máa ń di lemọ́lemọ́ ff ah ah hmm. every time ff this ff that ah hmm. ah. sori nǹkan tí ò yí ẹ máa jẹ kó yí ẹ ṣé wọ́n mọ̀ yìí pé french fries last born mi ló jẹ ni ẹ sọ fún mi ṣé orí ìyá kan tí ò kí ń tọ́jú last born ẹ ni. àwọn ìṣọmọ kò sí wàhálà ó ti yé wa. <laughs> Ah òye mo ti mo ti ń sẹ́ǹdì ọ. ó ṣe jàre ó yà dá sí kíákíá kíni bóyá ló mọ successful five hundred five hundred five hundred eh, one point. òṣè adájá mi yes o. <laughs> ó wò tó bá di lọ́la eh. èmi gan fẹ́ play game eh. ẹni tó bá lè win ni máa fún ní ten mila. Ah! but the game is with me o èmi lè máa ba play game Ah, ah. ọ̀la. Ah! wọ́n ti gbọ́ ten mila etí. èmi ni lọ́wọ́ kan ń ṣeré ni. ọlọ́mọ kìlọ̀ fọmọ rẹ̀ ẹ ẹ ní aró ẹ eh, ẹ eh, dìde dìde dìde oya play for me. ní aró ṣe mọ̀ nǹkan mama ti. ìwọ ẹ eh, fẹ́ jẹ ten million mi. <laughs> máa make sure pé mo nà yín mọ́lé máa lè jẹ ten million naira ah. mi nígbà kẹtún jẹ owó mi mọ́ tì í. <laughs> ṣé mi àwọn àgbà kò jẹ owó mi ni ó yá let me shock you <laughs> mo múra ẹ wá ni <laughs> ọ̀rẹ́ ṣó ń dè ṣọ́ká o this is a shocker o ó yá can you be that. àwọn ń lọ òun jọ bẹ́ẹ̀ òun jọ bẹ́ẹ̀ kò tí ì wọ náà wo alówó lé ní màmá tì ṣùgbọ́n ṣoré ní wọn á jẹ owó tiẹ̀ mọ́ tiwọn. lẹ́nu ẹ̀ ah, bóyá ló mọ̀. <laughs> kò já ń lé onílé ìbò tiẹ̀ lẹ́yìn ó gbà tọwọ́ ọmọdé ó fi ń ṣara rin dín. apricot kí ni ìtumọ̀ gbogbo àṣàmọ̀ tó ń pa yẹn. orú ọ̀rọ̀ wo lẹ ń sọ yẹn orú ọ̀rọ̀ òṣì wo nìyẹn. ṣẹ́yìn o mọ̀ pé màmá tì ó ń gba tiwa mọ́ tiẹ̀ ni. Ah, ah, kí lẹ ń sọ tí ò dùn lẹ́nu yìí ṣọ́n dìyìn ní ọ̀rọ̀ wẹ́rẹ́ lẹ́ ń sọ. ṣé kí sáré wọnú ẹ̀ kí n jáde ní ewó lọ́rọ̀ wèrè lẹ́nu náà kí ló ṣẹlẹ̀. ẹni níbo nìyẹn ti wá ná. ẹjọ́ yín kọ́ o mo rò pé ẹ ti ya wèrè ọ̀làdé craze. àwọn wo. ṣé mi àti yín wà nù ẹgbẹ́ ni. ọ̀gbẹ́ni tó bá ń wẹgbẹ lọ sí sáré kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ náà. mo ní ẹjọ́ yín kọ́ sẹ́ mama tí ló gbé ilé mi lórí tá bá lọ sí operation mama tí a mú seventy five percent á fún èmi ní ten percent a wá fún ẹ̀mẹ́ ẹ̀ta ní fifteen percent who does that. ẹ̀mí court. má jẹ́ ká yẹ mama t Last fifteen years tí mo ti bẹ̀ẹ̀ rìn call. She mama t ló gbé yín lé mi lórí tẹ́yìn wá ṣe rádaràda pẹ̀lú mi but now now mo fẹ́ gbẹ̀tọ́ mi i want my rights. ìbọn ayé o. Who they mad? Ah. Who dey ah! crazy? Who dey ah! mad? Who they play? Apricot. Me have your mate? Apricot. Kí ló ń ṣe ẹ̀rọ? Ah! Ó ti yà wèrè ni. Olórí burúkú ni ẹ ni. Ìwọ àbúrò kan. Ṣó ti gbàgbé ni? Àbó òwò ojú rárá. Ẹyin mà ni mo yọ ẹ́ kúrò nínú ẹ̀rọ̀fọ̀. Tí mo wẹ̀ ẹ́, tí mo sọ ẹ́ di wá gbọ́ mo máa fún ẹ ní owó ju àwọn tó jókòó sí ìbàyìí lọ yet ìwọ ọmọ àlè o fẹ́ pa èmi màmá tí ọpẹ́lọpẹ́ french fries ìwọ kọ ọgbọ́n tiẹ̀ ló tàṣírí ẹ̀ fún mi ló ń plan láti overthrow ẹ̀mẹ́ ìwọ́kíní kan fún ìkejì ajá yìí. aya mà kó ẹ o ò ń pe ìbọn ayé sí èmi kò yí ẹ e rárá kò yí ẹ e pé ìbọn ayé kò lè pa èmi màmá tí bẹ́ẹ̀ kò lè pa anybody nínú yín bíbá yìí. kò lè pa wá. bẹ́ẹ̀ mo wí. ó yá mú ìbọn yẹn kó o kọ ìdí ẹ̀ sórí ara mama tí mama tí ẹ ti sọ̀rọ̀ ẹni ìbọn ayé ò lè ràn yàn kankan ló wa ẹ jẹ́ kí n sáré wọnú ẹ̀ pẹ̀lú àmà ah, ah. ẹ náà bí kan jẹ́ sáré yìí ah, lọ́hùn yẹn ló lè ṣe. fi àmà lẹ wọ ló ń ju ìbọn ayé à fi àmà lẹ. lóòótọ́ ni pé ìbọn ayé ò lè ràn anybody lọ́wọ́ àmọ́ ẹ̀gbọ́n ẹnikẹ́ni tó bá dalẹ̀ kò ní dalẹ̀ òkú ẹlẹ́jà ń ta. ajé apricot ó ti lọ. sí àgbọ̀ you see wetin you cause for yourself. kì í gbèsè ṣìdùn mi gbogbo ọ̀rọ̀ tí n bá sọ lémi kò di àṣẹ. she don vex us. apricot mú bọ̀ yẹn. ó ti lọ. she don go. mú ìbọn yẹn. kọ ìdí ẹ̀ sí orí ẹ̀. apricot. yes. Ah, apricot. Apricot. Apricot. Apricot. Apricot. Ah. Apricot. Ah! Ah! Ah! She self no ah. do well. Ọmọ. Ẹ eh, pẹ̀lú mọ́. Apricot. Kí òkú ẹ̀ kó disappear mi báyìí kó lọ appear ni ọjà ńlá ẹnikẹ́ni tó ti mọ̀ ẹ́ rí kó má ṣe mọ̀ ẹ́ mọ́ kí òkú ẹ kó rà rẹ kó tó di wípé wà á rí ẹni tó bá filẹ̀ bó láṣìírí. disappear. Ah. Ah. Ah. Eh? ó ti lọ. Eh? ó ti lọ. Eh? ayé o. ẹ wá gbọ́ o kí oníkálukú yín kó lọ ti ọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ ẹnikẹ́ni tó bá fẹ́ lọ́nu yín ó lè máa lọ àmọ́ èyí tó bá tún ever gbẹ̀yìn gbẹ́bọjẹ́ ó máa jẹyọ ẹ̀ níṣó bó bá wù yín kẹ́ lóyà bó bá wù yín kí ẹ má lóyà nǹkan ni mo fẹ́ kẹ́ mọ̀ ìbọn ayé kankan kò lè pa ẹni màmá tí bẹ́ẹ̀ ni mo sọ. and from today henceforth french fries ni second in command ten percent olórí burúkú yẹn gbà mo há àdìmọ́ tiẹ̀ making fifteen percent as your lordship pleases ẹni tí ó bá tẹ lọ gẹ́gẹ́. apricot gbìmọ̀ ọ̀tẹ̀ pẹ̀lú ah, tó bá ṣe french fries tó sọ fún mi mi ò máa nígbàgbọ́ báwo ni mo ṣe fẹ́ gbàgbọ́ náà. Ah, ah, apricot àbúrò ló jẹ́ sí mi láti kékeré wa wá ládùúgbò. nǹkan tí mi ò fi tọ́jú ẹ̀ mo fi owó bá lò mo fi owó tọ́jú ẹ̀ mo fi owó bá yí ẹ̀ jẹ́ kò sí nǹkan tó wà ní sàkání tí mi ò fi tọ́jú ọmọ yìí látìgbà tí bàbá àti ìyá ẹ̀ ti kú ha èèyàn lè yọ ọmọ máa jẹ lọ́jọ́ kọjọ́. Mọ̀lọ́tì! Mọ̀lọ́tì! O ní láti tèrò ara ẹ̀ pa. O ní láti yára ẹ̀ ní brain. Àwọn <sighs> ọmọ yóò ṣe finú tán rárá o. ò débi fún mi. akọ òkúta sílẹ̀kọ̀ ọmọ onílé fẹ́ wọlé akọ òkúta sílẹ̀kùn ọmọ onílé fẹ́ wọlé akọ òkúta sílẹ̀kùn ọmọ onílé fẹ́ wọlé. akọ òkúta mo dé o akọ òkúta mo dé akọ òkúta mo dé. ó mà ṣe ajá ilé mi jò àwọn ọmọ mi ti gbẹ̀yìn gbẹbọ jẹ́ ẹ̀rù ń bà mí. gbogbo tó ṣẹlẹ̀ mo ti rí. bẹ́ẹ̀ ni tí ń rí. kí ló ń bà ẹ́ lẹ́rù. àkókúta ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ táwọn ọmọ yìí bá lọ gbàgbọ́ mi ìyọ̀sìn mi ń kọ́ ẹ̀rù ló ń bà mí. kí wàá ló fẹ́ kí n ṣe fún ẹ. akọkùtà mo fẹ́ ká ẹ sọ mí di àpáta tí ọmọ aráyé kankan ò lè ṣí. bẹ́ẹ̀ ni nǹkan tí mo fẹ́ nìyẹn mi ò fẹ́ kẹ́nikẹ́ni láyé kó dá ẹ̀mí mi légbodò nǹkan tí mo fẹ́ nìyẹn. kò sí nǹkan tó béèrè tí èmi àpọ̀kùtà ò ní ṣe fún ẹ àmọ́ mo fẹ́ kó o mọ̀ pé tó ń béèrè yìí ó ní agbára o. bàbá àgbàlagbà mo mọ̀ wípé kò sí nǹkan tẹ́ ẹ̀ lè ṣe àyàfi nǹkan tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe rárá wọ́n dẹ̀ ní abiyamọ ò ní gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má ta ti wèrè ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. tó bá jẹ́ nǹkan tó fẹ́ ká ṣe fún ẹ nìyẹn a máa gbìyànjú ẹ. ẹ ṣeun ẹ ṣeun mo dúpẹ́. wo orí òkè tẹ́lẹ̀ máa kọ fún ẹ o ìlú ẹ̀jà ìràtọ́ tí àwọn olóyìnbó ń pè ní Dracula hand la máa lù fún ẹjọ́. òkété Dracula hand akókúta ẹ má sọ mí nù o agbára ni mo sọ pé mo fẹ́ ẹ̀ kún agbára tí mo ní e-, e-, báwo ló ń ṣe ń pín ìtàn kó kan lè mọ́ mú un. Draculand gbogbo èkó ò bára tán wọn ò bára mu rárá. tí òkété bá dàgbà tán ọmọ ọmọ ẹ ló máa mu and Dracula ants is also known to feed on the blood of their young ones. akọ̀kúta eh, when the Dracula ant feeds on the blood of the young one won't the young one die. rárá the young one die wọ́n náà sì mọ̀ wípé òkété tó fún yẹ̀ lọ́múmu kò ní ní ìpalára. ó dà bẹ́ẹ̀ àmọ́ akọ òkúta ẹ mọ̀ wípé mi ò lọ́mọ láyé báwo ni mo á ṣe fẹ́ rí ọmú mu. ìyá ò lè ìkan lára àwọn ọmọ obìnrin ẹ èyí tó bá finú tán o lè ṣiṣẹ́ ìfọ ẹ. fresh fries ni mo fọkàn tán ó dà bẹ́ẹ̀ a máa kàn yín lára láìpẹ́. má fi ìdíra jẹun délẹ̀ fún ẹ rí i dájú pé kò ṣàlàyé délẹ̀ fún kò tó mú wa o tó bá sì ní ìbéèrè kankan jóde máa dá lóhùn. mo ti bọ̀. tí Dracula àtùbá rí ẹ̀jọ́ ọmọ ẹ̀mú tàbí tí òkè tí ò bá rí ọmọ ọmọ ẹ̀mú. kò yé mi. just imagine what could happen. ṣé kìí ṣe pé ó máa kú àbí kó ṣàìsàn. ìwọ wí. akọ òkúta mo ti mọyè yìí jẹná màá rí i dájú pé mo mú Fọláwẹ̀ wá síbí báyìí láìpẹ́ láì jìnnà mo dẹná. French fries. french fries. Mama ti mò ń bọ̀. wọlé jókòó màmá tí ẹ máa wọṣọ agbára ṣé kò sí. gúdúgúdú <laughs> mi ò gbọ́dọ̀ túra lẹ́ni kí ọwọ́ àwọn ọlọ́tẹ̀ kó má bàa bà mí. ó ṣe pàtàkì. <laughs> ni mo wá gbéra ni mo lọ sí ọ̀dọ̀ akọ òkúta to my surprise nígbà tí màá débẹ̀ ọ̀rọ̀ ẹ ló yọjú nílé agbára. ọ̀rọ̀ mi kẹ́ kí làákọ òkúta ni mo ṣe. <laughs> farabalẹ̀ kò sí láburú wọ́n ní àwọn ọlọ́tẹ̀ pé wọ́n ń gbìmọ̀ pọ̀ láti ṣe ẹni jàǹbá. Ah, ṣe mí ní jàǹbá kẹ. láì ṣẹ̀ wọ́n láì rò wọ́n. <laughs> inú ni bí nìní kò kọ àìmọ̀wáwù bẹ́ẹ̀ sì ni àjù wọn ṣe ṣe kíni. kò ṣe bí mo ṣe nífẹ̀ẹ́ ló ń bí wọn nù inú dẹ̀ máa bí wọn pa ni ṣòrí níwọ̀n ìgbà tí mo wà lórí ìpẹ́ tí mò ń mí ìra kankan kò gbọdọ̀ rìn ẹ́ lára bàbá sọ wípé kí n wá ro ẹ lágbára ah, ní kíákíá. ìgbà wo la wá fẹ́ rin ìrìn àjò náà báyìí. ìwọ náà mọ̀ pé omi ń gbóná gbọdọ̀ pẹ́ lẹ́nu. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni nǹkan tó bá yá kò gbọdọ̀ pẹ́ mọ́. Dress up. Let's go. Oh yeah, ẹ múra òde fún mi. Akọ òkúta ṣílẹ̀kùn, àwa ọmọ nílé fẹ́ wọlé. Akọ òkúta ṣílẹ̀kùn, àwa ọmọ nílé fẹ́ wọlé. Akọ òkúta ṣílẹ̀kùn, àwa ọmọ nílé fẹ́ ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. ọmọ òkúta. ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. akọ òkúta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mo ti mú Fọláwẹ̀ wá o nǹkan tó bá dẹ̀ yá kò tún gbọdọ̀ pẹ́ mọ́. ọmọ Fọláwẹ̀ ṣé ìyá yìí ṣàlàyé fún ẹ lẹ́kùnrẹ́rẹ́. bẹ́ẹ̀ni mo ti ṣàlàyé fún un ó sì ti ṣetán. bẹ́ẹ̀ ni mo ti ṣetán ẹni tó bá máa jẹun gbọ̀ngbọ̀n ó ní láti tilẹ̀kùn gbọ̀ngbọ̀n. ọmọ fọláwẹ ó yẹ gbé igbá ìlú tó wà láàrin fìtílà méjì yẹn dè dání. òun ní bàbá. igbá tó wà lọ́wọ́ ẹ̀ ó gbé sábẹ́ ìbùsùn ẹ fún odidi ọjọ́ méje tó bá ṣe ìtàn tọ́jọ́ méje bá parí wàá gbé fún ìyá yín tèmi lọ́mọ olóògbé sábẹ́ ìbùsùn ẹ̀ fún odidi ọjọ́ méje ṣé wàá rí láàrin ọjọ́ mẹ́rìnlá yìí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sùn sí yín lórí ìbùsùn yín ilé lẹ gbúdọ̀ máa sùn tọ́jọ́ mẹ́rìnlá ìbá ti pé tèmi lọ́mọ kí àwọn ọmọ obìnrin rẹ yòókù jọ kí ọmọ Fọláwẹ̀ kó wá fẹ́ lómi tó wà nínú gbẹ́ lójú gbogbo wọn ló bá tán. mo ti gbọ́ bàbá. ẹ ṣeun akọ òkúta fọláwẹ̀ màmá ìwọ máa gbégbá ọwọ́ ẹ máa gbé lọlé mo kàn ẹ́ lára láìpẹ́. mo ti gbọ́ akọ òkúta ẹ ṣe bàbá àgbàlagbà. The weekend emptiness I am being. I just need your support. This is your pain I'm carrying. This is your life I'm carrying. do. Get out. Excuse me. That's my wife we're talking about. I'm not going to leave her here alone in Nigeria. No! It has to be a date. No, it does not. It has to. No, it does not have to. Don't tell me I'm going to cheat my wife. Nobody told us this part of tradition. going to destroy my life. What is this? 20th December and I'm going back. I foresee predicament and the imminent disaster. Remember the consequences of your action. What consequences? It's an abomination. Cut that crap. I keep saying, I don't care. I'm not afraid to die because there's nothing yeah. I lost everything! Help me! Help me! Help me! Help me! Cheers. <laughs> French fries. <laughs> Mama, hmm? ẹ ti gbé mi lọ everywhere. Ẹ ra aṣọ fún mi. Ẹ ra bàtà fún mi. Àwọn expensive jewelries. In hmm. fact, ẹ tún gbé mi lọ sí spa. Ẹ fún mi ní the best of spa treatment. <laughs> Ẹ tún fún mi ní a whooping sum of money. Mama T, what are we celebrating? Mm. What are we celebrating? Iwailan celebrate. Oh. Yeah. oh. Thanks for being a trusted person. You're welcome, Mama. Here why not, Lunje? Oh. And you know what? What? We must spoil it. Really? ó tí ì rí nǹkan kan o. ṣe pé. <laughs> máa gbé ẹ àwọn ayé kan tó jẹ́ wípé o ò ever go ready, mama i'm ready. Hmm, o tí ready tí n bá gbé ẹ e débẹ̀ ó máa ṣọ́ọ̀kì ẹ. wow. do you know what darling. okay. I want you to name anything you want. tó bá dẹ̀ ti name ẹ it is yours. so just name it. ẹ tún máa fún mi ní open check. mi ò tẹ̀ tí ì gbé ẹja ayé kankan rẹ. Ah. <laughs> mo kàn ṣe fowó bá ẹ ṣeré ni. sórí owó ìwà lẹ̀ jẹ́ ká jọ dàbàrà bò. mo trust you. ṣùwárí kí a kọ òkúta kó tó sọ wá di alágbára wàá jayé. Hmm. Fresh rice. Yes, tí akọ òkúta bá sọ wá di alágbára tán hmm. gẹ́gẹ́ bó ṣe sọ wàá gbádùn mi. ṣé pé. àní wàá gbádùn mi. you know what. what's ma. you're going to be a very powerful person. tó bá ń bọ̀ báyìí ayé máa ma ṣe kí ni hmm. wọ́n máa ma bì í wọ́n máa yàgò fún ẹni orúkọ ẹ àgà kódà àgàjọ orúkọ mi lọ. Ah, ah. yeah o tún bẹ́yẹn ni. Ah, ó jù bẹ́ẹ̀ lọ ah. ìwà ẹ̀ nìyẹn. Ah, mama má change o má jẹ́ káyé change ẹ̀. bó ṣe rò pé ìyẹn ò ti wá pọ̀ jù àmì màá tún ga ju ẹ̀yin mama powerful mama tí lọ. àdúrà wa nìyẹn àwọn ọmọ tá a bá bí hmm. àbí àwọn ọmọ tá a bá ń kú lẹ́yìn kan ga jù wá lọ. ó ti mọ kankan. mama tí oh, èèyàn mi ti ń ṣọ̀wọ́n. <laughs> drink up darling drink up ah, mind you láti ní lọ Ah, ní àǹfààní láti jáde òru mọ́ Ben, for fourteen days mm-hmm. gẹ́gẹ́ bí akókúta ṣe sọ fún wa so gbogbo ayé tá a bá fẹ́ jẹ ní alẹ́ ká ṣe kíni ká jẹ ká ṣe kíni ká jẹ ah, nísè tí wọn bá máa yé jẹ má jẹ tiẹ bọ tèmi. wọn máa máa máa jẹ <laughs> èmi gan máa jẹ. jẹ dáadáa má jẹ kí n jẹ tiẹ bọ tèmi o. má jẹ ẹ ṣe àwọn pẹ̀lú náà ti kọ́ṣẹ́ lọ́wọ́ <laughs> yín so mo mọ àyè jẹ. Hmm. Ah. ìwọ mọ ìṣá àjẹpẹ́ ni. ṣe ráyè yìí àmàjẹ. <laughs> message ò lè lè. Má lọ Mama T, mo gbé báàgì wa. Oh, ah! Ah! Fresh fries! You think I don't know? Kí ló dọ́wọ́ yìí? Ẹ fẹ́ sọ mí di ọmọ òkété? Kí lè máa fún yín lọ́mú? You want to turn me to a young Dracula hand so you can lick my blood? don't know. ẹ ti gbàgbé pé ibi tí a bá bá lọ sí ààfin akọ̀òkúta la máa bá padà wá àti pé dígí wà nínú yàrá yín tó ń wo ààfin akọ̀òkúta. tèmi lọ́mọ o bàbá ti jẹ́ kí fọláwẹ̀ lọ láì jẹ́ kó mọ èèwọ̀ tó wà ní kíkiri. akọ̀òkúta ẹ̀yin ẹ sọ gbogbo èèwọ̀ ọbẹ̀ fún mi wọ́n ṣàlàyé fún ṣebí bákan ni mo ṣe ṣàlàyé fún tí mo fi mú débí ó yẹ ẹ sọ fèmí. ó dáa níwọ̀n gbà tí fọláwẹ̀ ti gbà láti jẹ́ ọmọ òkété fún àgbà òkété ẹ̀ a ṣe àpàkì to be the young of the plant èèwọ̀ bẹ̀rẹ̀ fọláwẹ̀ ò gbọdọ̀ da omi tó wà nínú ìgbà yìí o. ẹ akọ òkúta kò yé mi. tí fọláwẹ̀ bá ilé ìdá omi tó wà nínú ìgbà yìí tó bá fọwọ́ rẹ̀ bu omi míì sínú ìgbà yìí tàbá parí iṣẹ́ tán pàṣípàrọ̀ ni o. pàṣípàrọ̀ bíi ti báwo. bẹ́ẹ̀ ni ìwọ ló máa di ọmọ òkété tí Fọláwẹ̀ máa di àgbà òkété fún ẹ. ká má rí akọ òkúta kò ní pààrọ̀ omi inú gbá bẹ́ẹ̀ ni kò ní mú. you will be the young why Fọláwẹ̀ will be the Dracula hand. ẹ ṣe púpọ̀ akọ òkúta gbogbo èèwọ̀ tẹ́ ẹ sọ fún mi ó ti di ní ìpamọ́. èmi lọ́mọ agbára ńlá ni mo fẹ́ gbé fún ẹ yìí o a kì í gbé fọmọdé rárá. akọ òkúta bàbá ọmọ tí ń gbọmọ. lẹ́yìn tó bá gbàgbára ìtàn kò sí ẹnikẹ́ni lóde ayé tó tún lè pa àfi ìwọ. akọ báwo ni mo ṣe fẹ́ para mi nígbà tí kì í ṣe pé mo ya wèrè. ọjọ́kọ́jọ́ tó o bá kọjú ìbọn síra ẹ̀ ọjọ́ náà ni gbogbo agbára rẹ ò wọ̀ mi àti ibi tí o ti kọjú ìbọn síra ẹ̀ wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní máa jẹrà tí ẹ̀mí ò fi bọ́ lára ẹ̀. àkókòtà báwo ni mo ṣe fẹ́ kọjú ìbọn síra mi nígbà tí kì í ṣe pé mo ya wèrè kò possible. àṣẹ màmá tí ìtàn mi jẹ ni lẹ́ni tí mo rò wípé tí n bá tiẹ̀ fọ́ lójú kò lè parọ́ fún mi mo wá díjú lásán wọ́n pàfin ládùú bí àrùn fún mi <laughs> ṣùgbọ́n màmá tí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nítorí èyí tó rawọ́lé yìí àjàkú akátá ni aṣọ ara mi dà fẹ́ fi mí ṣe ọmọ kété. Mama T want to make me the young of a Dracula hand. Ọmọ òkété a máa fún ìyá rẹ̀ lóyún. The Dracula hand wound their young so the mother Dracula hand could feed on the blood of the young. <laughs> so ṣe ni Mama T mú mi lọ sí ọ̀dọ̀ àpò òkúta kó lè mú ẹ̀jẹ̀ mi kó lè fi mí ṣe oògùn àìkú. so ṣe ni màmá tí ìfẹ́ pa mí dànù ah, ẹ gbọ́n náà kí ni màmá tí ń wá gan-an ah, ìyá burúkú yìí kí ló ń wá tó tí ì ní ah, ṣùgbọ́n màmá tí máa jẹ́ kí o mọ̀ wípé ọmọ Fọláwẹ̀ kì í ṣe ẹran rírọ̀ máa fi ẹ́ lákàlàkà àwọn tí ò mọ̀ ẹ́ wọ́n á bá ẹ káàánú I am not a young Dracula hunt. I am a baby scorpion and you, the mother, I will suck your blood and I will kill you. French fries. Modern share. It's a Okay. I'm sorry. the baby scorpion. Sisi, you mean any evil? And um, akọ òkúta kò sọ fún mi. Ìgbẹ́ni sinmi sàn járe, àǹtí àgbàyà, ẹni tá a fẹ́ sun jẹ tẹ́lẹ̀ tó ń fepo para. Lọ́jọ́ náà lọ́hùn, ẹ kó àwa teenage girls, ẹ sọ wá di olè against our wish fún ìmọ̀tara yín nìkan. Bẹ́ẹ̀ kọ́, ojúlówó ojú ṣàánú ni mo ṣe mo ràn yín lọ́wọ́ ni kí ló há yín lẹ́nu àti àgbàyà lọ́jọ́ náà lọ́hùn when those miscreants killed my parents ah, you could have helped me to get them arrested but hell no what did you do ẹ mú mi ẹ sọ mi dolè against my wish nítorí pé mo jáfáfá ẹ ti wá gbẹ́mi léyìn wáyé ṣẹ́rí ẹ̀yìn náà màá fi gé yín jẹ. Don't be ungrateful. Ah, ah, kò dáa. Kò fi ẹyin tí mo gbẹ. Kò fi gé mi jẹ. Ìwà ọ̀dàlẹ̀ nìyẹn. Ṣé yóò dalẹ̀ mi ni? Màmá tí, ṣé ò dalẹ̀ mi? Ẹ sọ fún mi wípé ẹ fẹ́ ṣe oògùn àìkú fún mi. Nítorí pé àwọn ladies yìí, wọ́n gbìmọ̀ ìka sí mi. Àṣé irọ́ lẹ pa ẹ fẹ́ fi mí ṣe oògùn àìkú and you think I don't know Mama T ṣé da dalẹ̀ mi ni. fresh fries. àfọwọ́kọ ah, ah, mi jàre. sí ọ̀rẹ́ mi dà mí mo Da ọ̀rẹ́ mi dalẹ̀ di méjì. ọ̀dàlẹ̀ ò bá di mẹ́wàá. Mama T <laughs> èmi ló ráyé mo nítorí wípé èmi ọmọ Fọláwẹ̀ ọmọ fowó ṣeré àdìsá ṣetán láti dá èmi rẹ̀. wàásà ni ah, ṣojú báyìí lọ ni eré mọ̀ ló bẹ́ dúnlẹ̀ tó dọ̀rẹ́ dídà ló dà tọmọ dẹ̀gbẹ́ ta ni ò mọ̀ wípé ẹ̀gbẹ́ kì í ṣe ilé ọmọ wo mi kò tún mi wo ẹ̀mí màá ni uh-huh. tèmi lọ́mọ màmá tí ah! obìnrin ogun wá má dánwò torí tó bá dánwò wàá dọ̀tọ̀ ni. mama tí mo ti ṣe èyí tán nítorí ó ti di àjàkú akátá. àjàkú akátá bí. bẹ́ẹ̀ ni kúdúkúdú ni mí mi ò fìgbà kan túra lẹ̀ wò má bá ẹ wọ ọ̀yà ìjà. <laughs> akọ òkúta o. Is there anyone that has any reason for this couple not to join together as husband and wife. Omolola, Ayami, you are here to marry my son. You didn't marry today. Pelumi, I never agreed. Ẹni tí ò mọ̀ wọ́n kọ́, ẹ pọ́n sáré. Lọ́jọ́ mẹ́fà lónìí, wà á bímọ. Tó bá dẹ̀ ti bímọ tán, àti wà á Ẹ máa kú we need to act fast. tó bá gbé kínní yẹn sẹ́ni tí bá gbá you must not be tempted to get out of this bed. It was just a minor accident. Ọ̀rọ̀ kọ́lá ìsọ yẹ pé lẹ́ ń Èpè tí ìwọ náà tún sọ pé mò ṣe pé mo rò torí ẹ pé ni o, ah. mo rò torí ẹ ti dàrú ah. What are you doing to yourself? Mọ̀tá àmọ̀ yẹn tó ṣe. Àwọn ah, ọmọ tó ti ṣe wá. Wẹ́n wẹ́n princess for crying out loud. ó ṣe bàbá. Ah! ẹ̀mí mímọ́ gbé mi débẹ̀ gbé mi tùràbàyè má jẹ́ ń ṣàlàyé bí mo ṣe jàlàyé ọjọ́ kan náà bí yèmí pẹ̀lú fàlàyé. Your friend is pregnant though. <laughs> What do you want? There will be no emptiness, bed. I just need your support. This is your pain I'm carrying. This is your life I'm carrying. Identity. Excuse me. That's my wife we're talking about. I'm not going to leave her here alone in Nigeria. No! It has to be a date. No, it does not. It has no, it does not have to. Don't tell me I'm going to cheat my wife. Nobody told us this part of tradition. You're able to destroy my life. What is this? I can't take this anymore and I'm going back. The predicament and the imminent disaster. Remember the consequences of your action. What consequences? It's an abomination. Cut that crap. I keep saying, I oh don't I'm not afraid to die because there's nothing to lost everything. I'm ọwọ́ tẹ Kòrílà àkókò tó tó béèrè ikú tó báwọn ẹbí rẹ̀ there is no reason. so complete as forgiveness. How unhappy is the one who cannot forgive and let go? Forgiveness is ongoing, it never stops. No, it never stops. 70 times, 7 times, we must keep forgiving. Forgiveness is on till infinity. Free yourself from bitterness. We must keep forgiving. Àjàkú akátá, aki ṣetán ogun. But you can only win this battle if you forgive and let go. Never forget any tadariji, a dáríjì tí lè dáríjì ní àdètú ìparun Forgiveness is ongoing. It never stops. No, it never stops. Seventy times, seven times. We must keep forgiving. Forgiveness is unending. It must continue till infinity. Free yourself from bitterness just keep forgiving. àjàkúwakátá ó sọ ìdáríjì wọ ọkàn rẹ lé bí òkúta you won't be pacified. Uti Kaidini It's only forgiveness that will bring you out now. Forgiveness is ongoing, it never stops. No, it never stops. Seventy times, seven times, we must keep forgiving. continue till infinity. Free yourself from bitterness. We must keep forgiving. Àánú o, torí wọ́n ṣe ọ́ níkà lóòótọ́. Unforgiveness that you see will cause you more harm. Jọ̀wọ́ ṣàánú